káàbọ̀ padà sórí ètò Express gbogbo kí tó wò mí nínú ilé àdẹ̀kù sinmi ẹ̀ ní ọlọ́run ajẹ́ ká lo púpọ̀ ẹ̀ láyé gbogbo ẹ̀yin tẹ̀ fóònù ẹ̀dá kan ẹ̀ bá ń gbójú ayọ̀ sókè mo fẹ́ fi àlejò mi hàn hmm, àlejò mi lórí ètò Miliki Express lónìí fún ìgbà àkọ́kọ́ lóòótọ́ lóòótọ́ òdùn ni wọ́n wọ̀n iṣẹ́ ìmọ̀fọ́ olóko fún ọ̀pọ̀lọpọ̀ ṣùgbọ́n lórí Orísun tẹlifíṣàn ìyá mi yìí wọ́n wá ní fún ìgbà àkọ́kọ́ ẹ olóríire ènìyàn ni wọ́n ìránṣẹ́ ọlọ́run alààyè ni wọ́n ẹ̀mú ní ìyá mi torí pé obìnrin ni wọ́n ah, ọlọ́run ti ọwọ́ wọn ṣiṣẹ́ àrà ṣiṣẹ́ ìyanu ah, tá a bá parí ètò lẹ́nìí ẹ pè pé lára olúfọ̀ ọ̀sẹ̀ ò tó bá mi gbé ìyá mi wá sórí ètò nítorí pé ẹ fẹ́ meet wọn ẹ̀yin náà mọ̀ mo máa ń sọ pé níbi gèlè mi báyìí lẹ́tì mo rọ àlejò tí mo bá wo mojú àwọn sódò ẹja ńlá ni mo gbé ìránṣẹ́ ọlọ́run alààyè prophetess f dúpẹ́ olúwayẹmí láti ìlú àkúrẹ́ mọ́mì mi gbogbo èèyàn bá ń pè wọ́n ní ayaba jésù born gbogbo èèyàn pátá kì í ṣe ìlú àkúrẹ́ nìkan gbogbo èèyàn pátápátá wọ́n máa ń pè mọ́mì ní ayaba jésù born ìyá mi ẹ káàbọ̀ sórí ètò. ẹ kúlé olóòtú ẹ kúlé adúpẹ́ lọ́wọ́ ọlọ́run. àlàáfíà náà lẹ́yìn náà bá wa. bẹ́ẹ̀ni. ẹ bá mi súre fún gbogbo àwọn aráalé pátápátá. ní orúkọ jésù gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ ah, etí tẹ́ fi ń gbọ́ wá kò ní ah, di iléeṣẹ́ yìí ò ní jóná ah, a máa tẹ̀síwájú ògo Ọlọ́run á farahàn láyé yín bẹ́ẹ̀ tí gbọ́rọ̀ yá ṣe ayé yín ní rere bẹ́ẹ̀ ló máa rí Jésù Olúwa wa. àmín àmín àmín ní orúkọ Jésù mo ṣàmì bí ọmọ CAC mo ṣàmì bí ọmọ tó mọ̀re nítorí pé mo mọ̀re Ọlọ́run alààyè àti gbé mọ́mí wá sórí ètò ẹ̀wọ̀ ẹ bá gẹ́gẹ́ sọ tán kò yí sí o ah, mọ́mí gbà ó lẹ́bọ̀ mọ́mí mọ́mí mọ́mí. kó tó di pé wọ́n fún wa ní orí ọ̀fẹ́ lónìí mọ́mí yẹn gẹ́gẹ́ bí èèyàn kan tẹ jẹ́ ìránṣẹ́ ọlọ́run alààyè mo máa bí yín pé kí nìdí tẹ fi yan iṣẹ́ ìránṣẹ́ láàyò ṣùgbọ́n ìlú wo la ti gbé bí yín báwo ni iṣẹ́ yìí báwo ló ṣe bẹ̀rẹ̀ kí nìdí tẹ fi yan iṣẹ́ ìránṣẹ́ láàyò ṣùgbọ́n jẹ́ ká mú kọ́kọ́ ní ìlú wo la ti gbé bí yín ọmọ bíbí ìlú ọ̀tún èkìtì ni mí ṣùgbọ́n àkúrẹ́ ni a bí mi sí tí mo dàgbà sí hmm. so àkúrẹ́ ni mo wà. Hmm. iṣẹ́ ọlọ́run kì í ṣe pé ènìyàn ló máa ń yàn láàyò tó bá jẹ́ iṣẹ́ tí mo yàn láàyò iṣẹ́ aṣọ títà ni mo yàn láàyò aṣọ ni mo aṣọ ni mo ń tà ṣùgbọ́n ọlọ́run ló pè mí nineteen eighty ni mo da born again nígbà tí mo da born again nígbà tó da nineteen eighty four tọ́lọ́run pè mí tí mi ìfẹ́ gbọ́ ìpè tọ́lọ́run fi ọwọ́ líle pè mí ìpè yẹn lágbára tó jẹ́ wípé <laughs> ó ga nígbà tó da eighty seven mo wá fi gbogbo ẹ̀ sílẹ̀ fún ọlọ́run tí mo ti gba iṣẹ́ full time tí mo ti ń lọ láti ìlú ńlá dé ìlú ńlá láti eréko dé eréko láti city, dé sítì láti fún ìsọjí hmm. so máa lọ fún ìsọjí káàkiri gbogbo gbogbo ibi tó bá ti pè mí hmm. ṣùgbọ́n nígbà tó di ninety seven ni ọlọ́run sọ fún mi pé kí n lọ bẹ̀rẹ̀ ṣọ́ọ̀ṣì hmm. ní ninety seven la bẹ̀rẹ̀ ṣọ́ọ̀ṣì la bẹ̀rẹ̀ ṣọ́ọ̀ṣì láti nineteen ninety seven láti tukọ̀ CGBCM kí ni àpèjá CGPN yẹn. <laughs> Christ Glory Breakthrough Covenant Mont, eh, Mont Mission. Mission. Mm. Ọlọ́run a máa fún yín ṣe. Mm. Ẹni Ọlọ́run pè yín pé ọwọ́ tí Ọlọ́run fi pè yín pé ó ní agbára. Bẹ́ẹ̀ni. Ẹ sá wò ó nígbà tó ọlọ́run ń pè mí tí mi ì fẹ́ lọ torí mo láìkì òwò ṣe mo dẹ̀ láìkì iṣẹ́ ọwọ́ èmi máa ń rò wípé ọ̀lẹ ló ń ṣiṣẹ́ ọlọ́run nígbà yẹn hmm. so nígbà tí ọlọ́run wá bẹ̀ sí fi ọwọ́ agbára mú mi mo wá mo máa ń lọ kútọ́nu lọ ra aṣọ màá máa tà fún àwọn èèyàn ní bọ́ndùbọ́ndù ní àkúrẹ́ bẹ́ẹ̀lì bẹ́ẹ̀lì ní bẹ́ẹ̀lì bẹ́ẹ̀lì ní àkúrẹ́ so ni ọlọ́run wá sọ fún mi pé ó tó kí n má ṣe iṣẹ́ yìí mọ́ o màá tún bẹ ọlọ́run pé ọlọ́run jọ jẹ́ kí tún lọ kí tún lọ ẹ̀kan sí kí tún lọ ẹ̀kan sí mo wá lọ ilé tí mo lọ last bí mo ṣe ń bọ̀ láti kútọ́nu mo wá dé mile twelve my two ní èkó yìí bí mo ṣe sọ̀kalẹ̀ tí mo fẹ́ máa wọ mọ́tò Òṣòdì ní òjò ńlá kan bẹ̀rẹ̀ òjò yẹn ń rọ̀ òjò yẹn ń pa mí mo wọ mọ́tò mo dé Òṣòdì òjò yẹn ń rọ̀ ó sàrà ṣùgbọ́n òjò yẹn ò rọ̀ sí ẹnì kankan èmi nìkan lòjò yẹn ń dápa láàrin ìgboro Èkó yìí hmm? èmi nìkan lòjò yẹn ń dápa mo dẹ̀ ń gbọ́ àrá mo ń gbàrà mo ń gbọ́ rírọ̀ òjò nígbà tí mo wá dé Oṣòdì tí bá ti fẹ́ wọ mọ́tò yìí wá ní ẹ̀yà lọ́lọ́mọ ibi tó ti ń bọ̀ tí òjò ti pa tí gbogbo aṣọ mi ń rẹ ó rẹ títí kan wọ́ bẹ́ẹ̀ ń rọ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ ni òjò yẹn ń rọ̀ lọ́wọ́ ó rẹ aṣọ mi ẹni tó rí mi báyìí mọ̀ pa aṣọ mi rẹ bẹ́ẹ̀ òjò rọ̀ ní gbogbo àwọn tó wà ní àyíká tó mo ń gbọ́ yẹn bíi sísàrà owó tí mo kó lọ sínú aṣọ ó ti lẹ̀ mọ́ mi lára nígbà tí mo máa dé ọjọ́ta ó ti lọ sí àrà eight o'clock nígbà tí mo máa débẹ̀ kò sí mọ́tò kankan tó lọ sí àkúrẹ́ mo kàn ń pé tí bá mi ti ẹ̀ mọ̀ kankan tí mo ń ṣe mọ́ tí bá ti rí mọ́tò mòlù ẹ̀ mà ní àkúrẹ́ tí mo rí dáfọ́ mà ní àkúrẹ́ bí mo rí <laughs> nígbà tó di dédé aago mọ́kànlá mo kàn rí five oh four kan ó kàn wá ó dẹ̀ páàkì ó ní kí n wọlé èèyàn méjì wà ń bẹ ọkùnrin méjì wọ́n jòkó síwájú mọ́tò yẹn wọ́n ní kí n wọlé èmi náà ò lè béèrè lọ́wọ́ wọn pé ibo náà lọ àwọn náà bí mi pé ibo ni mo lọ bí mo ṣe wọlé báyìí wọ́n kàn ń gbé mi lọ sòsé wọ́n gba ọ̀nà Ifẹ̀ mo sáré mọ̀ pọ̀ ọ̀nà títí a fi dé Àkúrẹ́ wọn ò sọ̀rọ̀ hmm. èmi náà ò sọ̀rọ̀ wọ́n dẹ̀ gbé mi lọ síwájú ilé mi láì sọ fún wọn pé bí táyà lọ mi ì sọ fún wọn bí tí mo ń lọ wọn béèrè owó lọ́wọ́ mi wọn béèrè ibi tí mo lọ wọ́n dẹ̀ mọ́tò yẹn dẹ̀ gbé mi wá síwájú ilé mi. láì fún wọn ládírẹ́sì. mi fún ọ ní àdírẹ́sì mi mọ̀ wọ́n rí mi rí wọn rí àwọn náà ò rí mi rí bọ́n ṣe gbé mi déwájú ilé mi báyìí five oh four mo sáà pé five oh four white ni bọ́n ṣe gbé mi déwájú ilé mi báyìí tí mo ń kanlẹ̀kùn báyìí wọ́n dẹ̀ tán mo ìfẹ́ sọ pé ọ̀gá ẹjọ́ ìlónìí kí n san mi rí wọn mọ́. kábíyèsí olódùn. bọ́n ṣe lọ nìyẹn mo délé mi lè sọ̀rọ̀ ara mi gbọ̀n ara mi gbọ̀n nígbà tó dọjọ́ kejì mo bá lọ sórí òkè ọlọ́run kí ló ṣẹlẹ̀ ọlọ́run sọ fún mi pé ọwọ́ kékeré ni mo sì rí yẹn o tí bá kọ̀ láti jẹ́ iṣẹ́ tó ń rán mi pé màá tún rọ́wọ́ tó jù yẹn lọ ìgbà tí mo délé ni mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ páńgẹ́lì ló gbé mi láti èkó dé àkúrẹ́ ìgbà yìí ni mo ṣẹ̀ṣẹ̀ wá gbà wípé ọlọ́run mo ti ṣe tán nǹkan tó bá ní fẹ́ fi ayé mi ṣe ìgbà yìí náà wá gbé mi lọ sí ọ̀run méje Hmm. ní àárín àwọn áńgẹ́lì ni wọ́n ti wọ aṣọ ìgbéyàwó ayaba Jésù tí mò ń jẹ́ tí àwọn èèyàn wá rò pé bóyá wọ́n mọkànrin he nílẹ̀ láàárín àwọn áńgẹ́lì náà ti wọ aṣọ ìgbéyàwó fún mi hmm. wọ́n ṣe mí ní ọ̀ṣọ́ ìgbéyàwó wọ́n dẹ̀ fún mi ní àwọn òkúta àṣàyàn tó jẹ́ tèmi tí ò sẹ́ni tó lè bá mi tú. Hmm. kí là ń pè ní òkúta àṣàyàn mọ́mì. àwọn nǹkan tí ó ṣọ̀wọ́n tí kì í ṣe pé ẹnì ní ẹnì ní ẹnì ní ẹnì ní nǹkan tí ò kọ́ mọ̀ nǹkan tí ò kọ́ mọ̀ fún gbogbo èèyàn ṣùgbọ́n tó ń jẹ́ pé ẹnìkan náà fún tó jẹ́ pé ilé ìtọ́ bá fún yín á yàtọ̀ sí ilé ìtọ́ fún ẹni bíbélì ló sọ òkúta àṣàyàn pé ẹni tí ó bá ṣẹ́gun á fún ní òkúta àṣàyàn kan tó jẹ́ pé òun fúnra ẹnìkan lálè tu kò sẹ́ni tá lè bá tu hmm. mi lọ skul ojú àlànà ti kọ́ mi ní bible kábíyèsí olódùmarè tí mo dẹ̀ ti ń wàásù ìrere láti nineteen eighty seven Hmm. láì gbé bíbélì mo lè wàásù látàárọ̀ dalẹ́ hmm. mi ì lọ bible college hmm. so ẹni tó pè mí yẹn ó ń pè mí ní ìpè tí ó dájú ìgbà tá a gbé mi lọ sí ọ̀run méje tí a fún mi ní òkúta ṣàyàn tèmi láti ìgbà tí mo ti ń tu kò bá tẹlòmíì mu. kábíyèsí o. Eh, alágbára lọ́lọ́run mi. Hmm. alágbára ni Jésù tó bá ti sọ̀rọ̀ bàbá mi bẹ́ẹ̀ náà lórí tó bá ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà lórí alágbára lọ́lọ́run mi. Hmm. Mọ́mì. Yes nígbà tí ẹ kúrò nílùú èkó ní aago mọ́kànlá alẹ́ aago mélòó lẹ dé ìlú àkúrẹ́. bí kọ́tà bí kọ́tà past two mi mọ́ bọ́ ṣe rìnrìn yẹn mo ṣe pààrà ń tu ni torí ara mi gbọ̀n ìgbà tí mo dé àkúrẹ́ ni yèmí ṣẹ̀ṣẹ̀ sọjí. ẹ lè sùn nínú mọ́tò yẹn. oorun mo ní mi mọ mi mọ nǹkan tó ṣẹlẹ̀ mi mọ mi mọ nǹkan ìgbà tí mo sọ̀kalẹ̀ nínú mọ́tò tí mo wọnú ilé tí ọkọ mi ṣílẹ̀kùn fún mi òun gan ẹ̀rù bà pé ah kí ló dé kì í ṣe táìmì ló ń dé kí ló ṣe ẹrù ẹ̀dà kíní kan ìgbà yẹn ni yèmí tó ṣẹ̀ ṣí nígbà tí mo wá wo ẹ̀yìn tí mi rí mọ́tò tó gbé mi wá wọ́n ṣe drop mi báyìí tí mo sọ̀kalẹ̀ tí mo kanlẹ̀kùn wọ́n jẹ́ ìkanlẹ̀kùn bí mo ṣe kanlẹ̀kùn báyìí tó dá mi lóhùn tí mo sì sọ pé ẹ jọ ẹ ṣé o èló ni kí n sọ mọ́tò yẹn disappear àti mọ́tò àti mi ì rí wọn dè ní. ẹ mọ̀ bóyá ṣe ló ń lọ lọ́ọ̀kan àbí ẹ̀kọ́ rí mọ́. mi ì rí wọn dè ní. bàbá mi ló ní hmm. bàbá mi ló ní hmm. bàbá mi ló ní ògbógbó agbára bàbá tèmi ló ní bàbá mi ló ní bàbá mi ló ní o gbogbo abájọ tèmi náà fi wà nú ẹ̀mí ah, ah, ah, hmm. mọ́mì nígbà tí dáàdì ṣílẹ̀kùn fún yín tẹ̀ wọlé tẹ́hún tó ń bi yín wípé báwo ló ṣe rìn kí ló dé àkókò yìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí lẹ fi dá wọn lóhùn. mo kàn sọ fún wọn pé kò yé mi mo ní kò yé mi hmm. ọjọ́ kejì mo wá ṣàlàyé fún wọn nǹkan tó ṣẹlẹ̀ ìgbà tẹ wá lọ sùn nǹkan ṣe lè sùn. mi oorun mi lè sùn a ní ara mi ń gbọ̀n ara mi ń gbọ̀n mo fèdè fọmọjú níṣe lára mi ń gbọ̀n. Hmm. ta ló kọ yín ní èdè tẹ fi ń fọ̀ ṣé èdè yẹn wá fúnra rẹ̀ ní. nineteen eighty ni mo ti gba ẹ̀mí mímọ́ gbàrà tí mo di born again ni mo gba ẹ̀mí mímọ́ tí mo ti ń fèdè fọ̀ tí mo ti ń sọ tẹ́lẹ̀ nu ṣọ́ọ̀ṣì hmm. tí mo ti ń ṣe sunday school teacher hmm. ṣùgbọ́n kò sí <laughs> <laughs> ọjọ́ yẹn ó yàtọ̀ hmm. ìgbà tá a gbé mi lọ sí ọ̀run méje tí bá mọ̀ pé máa sọ̀rọ̀ débẹ̀ bá mú ìwé nǹkan ìrìn àjò mi lọ sí ọ̀run méje mo ṣèwé ẹ̀ jáde hmm. ìrìn àjò mi sí ọ̀run méje àwọn ìrírí mi. ẹ ṣì ń padà bọ̀ lórí ètò ẹ sì mú alágbára ọlọ́run. <laughs> àwọn ìrírí mi so nígbà tí ìsọtẹ́lẹ̀ bá wá láti gbà yẹn ni mo ti máa ń sọtẹ́lẹ̀ sí orílẹ̀ nàìjíríà ṣùgbọ́n ẹnu ṣọ́ọ̀ṣì wa nìkan náà sì máa ń gbọ́ hmm. nígbà tó bá tó yá abẹ̀ sí ṣe sínú ìwé àwọn èèyàn á máa gbà á gbogbo nǹkan tá a bá ti sọ ní January ní December thirty first pé báyìí ló ṣe máa rí inú ọdún tá a wà yìí o gbogbo ẹ̀yọ ọkọ kò ní kò ní kúrò hmm. ìgbà yẹn wọ́n máa ń pè mí ní wòlíì aráyé rọ̀run hmm. <laughs> wọ́n pè mí ní wòlíì aráyé rọ̀run kìdẹ̀ ń ṣe mí bí kò ṣe ẹni tó pè mí torí ó máa ń bá mi sọ̀rọ̀ tó clear lọ́nà tó yé mi àti lọ́nà tí mo lè túmọ̀ rẹ̀. Hmm. ṣé tó bá fẹ́ bá yín sọ̀rọ̀ ṣé ó máa ń sọ sí yín létí ni ẹ máa ń gbọ́ ohùn yẹn nínú etí báyìí <laughs> àbí ó máa ń sọ sí yín lọ́kàn àbí wọ́n máa ń fi hàn yín. <laughs> ọlọ́run ní oríṣiríṣi ọ̀nà tó fi ń bá ìránṣẹ́ rẹ̀ sọ. nígbà míì wọ́n máa gbé wá báyìí á wàhálà màá kàn rí ọwọ́ tó ń kọ nǹkan hmm. màá má kà nígbà míì wọ́n á sọ màmá gbọ́ hmm. nígbà míì wọ́n á máa sọ fún mi báyìí ádàbí ìgbà tẹ́ dúró tì mí báyìí màá máa gbọ́ ìtọ́ni ọlọ́run hmm. nígbà míì tí bá fẹ́ sùn báyìí ọlọ́run ò ní jẹ́ kí n sùn á máa bá mi sọ̀rọ̀ a máa a máa bá mi sọ àwọn àwọn ọ̀rọ̀ ìjìnlẹ̀ táwọn àwọn ìyá ńlá mi ò mọ̀ táwọn bàbá ńlá mi ò mọ̀ hmm. nígbà míì tí ọlọ́run bá bá mi sọ gàrà mi máa máa gbọ̀n ẹ̀rù máa máa bà mí. dádì ẹ̀ tí máa sá fún yín nulẹ̀ o. <laughs> ti mọ́ wa lára ẹ tí mo ti fi mọ́ ọtọ́ fún ẹ ti mọ́ wa lára àwọn náà mọ̀ pé òwò ọlọ́run ni hmm. àwọn náà mọ̀ pé òwò ọlọ́run ni tí ò ṣe é sá fún hmm. Hmm. ọlọ́run tó fún tó fún Maria tó ń sọ̀rọ̀ sínú Maria tó doyún òun náà ló lọ bá Joseph ọkọ ẹ̀ ṣe mọ̀ ọlọ́run tó bá ti jẹ́ ohun ọlọ́run ọlọ́run ó máa ṣe nǹkan gbogbo láṣepé so mi ṣe wòlíì tó sáfọkọ ẹ lẹ ilé ọkọ bí mo wà á jọ ń gbé ni. Hmm, kábíyèsí olódùmarè wọ́n ní bàbá mi ní ògbénu wúndé aṣọlá ògbénu ọmọ ènìyàn fọhùn akọ́dá ayé yẹn gangan ni ògbénu adélébọ ṣògo wọ́n tún máa pè ní gbẹngbẹlẹ́kú awúwo má ṣe é gbé òṣò lórí burúkú dolórí rẹ̀ ìjọba yẹn gangan ló máa ń sọ ẹ̀jẹ̀ dọmọ nínú aláboyún mhm. aláboyún yẹn á tún wá mú mi gbóná oníjú ọmọ yẹn lára <laughs> kábíyà ò sí kábírẹ ò sí bàbá ìwọ ni oníṣẹ́ ìyanu dáhùn sákìrẹ I want to praise you you are worthy to be praised. mọ́mí ọ̀rọ̀ máa fún yín ṣe ọlọ́run á jẹ́ kẹ́ tẹ̀síwájú ǹjẹ́ ó ní ìgbà kan àkókò kan hmm. sáà kan tẹ́ kábàámọ̀ wípé ẹ gba iṣẹ́ ìránṣẹ́. nípa orí ọ̀fẹ́ ọlọ́run ọ̀nà tí ọlọ́run mú mi rìn ó le ju ti ẹlẹgbẹ́ mi lọ hmm. adé ológo mi pẹ̀lú omijé ni so kì í ṣe ọ̀nà ìrọ̀rùn rárá torí tipátipá la fi mú mi hmm. kì í ṣe ohun tó wù mí láti ṣe a fi tipátipá mú mi. Hmm a dẹ̀ mú mi gba àwọn aginjù àwọn aginjù kan kọjá a mú mi la àwọn àforífojì kan kọjá a mú mi kọjá láàrin iná iná òkòkò jomi so gbogbo ìrìn àjò tí mo rìn débi tí mo dé yìí ìrìn àjò tí ọlọ́run mú àwọn ọmọ Ísírẹ́lì rìn bí a ṣe kà nínú bíbélì bẹ́ẹ̀ náà ló sì ṣe rí títí di sísìn iṣẹ́ ìránṣẹ́ ó ti wá dà kan tí gbogbo èèyàn ń sá sí ìgbà tiwa ó ṣe gbẹ̀fẹ́ pẹ̀lú tipátipá ni gbogbo àwọn àforífojì tí Ọlọ́run mú mi là kọjá hmm. àwọn àwọn igbó ìrújú igbó ìdákẹ́rọ́rọ́ tí Ọlọ́run mú mi là kọjá nígbà tó kù èmi nìkan àti Ọlọ́run gbogbo nǹkan wọn yọ Ọlọ́run mú mi là kọjá kí n bá lè fi help àwọn èèyàn nígbà táwọn náà bá ń là kọjá hmm. so a ti la oríṣiríṣi àforífojì kọjá kò sí nǹkan tí èèyàn sọ báyìí ẹlòmíì tó bá gbógun bí wa tó tó bàbà tó sọ pé ti bá kàn sọ ìrírí ẹyọ kan péré fún ṣe ló àwọn kan rọra máa sinmi ara ẹ ni torí pé <laughs> adé ológo wa pẹ̀lú omijé ni kì í ṣe nǹkan tá a kàn sá sí kì í ṣe nǹkan tó wù wá tá a kàn rí pé ẹnìkan ṣe olówó nídìí ẹ̀ mo fi ẹsẹ̀ rìn láìsí bàtà nígbà tí mo bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ láìsí bàtà ṣùgbọ́n ògo ni fún Ọlọ́run nítorí pé mo dúró títí títí di àsìkò ìṣelógo tí ọlọ́run sọ pé mo dé bàtà tí mi ìríwọ̀ lọ́jọ́ yẹn ó ti da ìmọye mọ́tò tó mo fi ògo fún ọlọ́run. kábíyèsí olódùmarè ọpẹ́ ló yẹ ọ́ bàbá olóore ìyìn ògo yẹ ọ́ ọlọ́run ọba hosanna yẹ ọ́ ẹ ṣé o bàbá hosanna yẹ ọ́ ẹ ṣe o bàbá ó bá yín tèmi nínú ilé gbogbo lóore tó ń wò mí nínú ilé mo lérò pé ẹ bá mi fi ọkàn bá ìyá mi ayaba jésù one ẹ ń bá mi fi ọkàn bá ìtàn ìgbésí ayé wọn lọ mọ́mí sọ wípé <laughs> láti ọ̀run pé nígbà táwọn lọ sí ọ̀run méje ni wọ́n wọ̀ wọ́n ní aṣọ ògo wọ́n wọ̀ wọ́n ní aṣọ ìgbéyàwó pé wá ìkan nínú àwọn àkàndá mi ẹ̀yin ojú mi rèé ní orílẹ̀-èdè eh, alààyè ẹ̀yìn tẹ̀mí ẹ jẹ́ ká lọ sílẹ̀ àgbára tí wọ́n bá padà dé àti mi àti mọ́mí la máa kọ̀ntínú o nítorí pé Miliki Express ó tẹ̀síwájú ẹ kú dédé àsìkò